ọlọ́run ọba aláwùrábí tó dá ẹ̀mí wa sí tó jẹ́ ká wà láyé ká wà láàyè ọba tó ní kí bẹbẹ ó mọ ọbẹ ọba tó ní ká máa bẹ ẹ̀ àdúpẹ́ torí pé àwa náà rèé ta dágbére lọ́sẹ̀ tó kọjá a sọ fún ẹ̀yin lé wípé tó bá máa fi di ọ̀sẹ̀ yìí á tún balẹ̀ gùdẹ̀ sórí ètò ìlera lọ́rọ̀ àmọ́ ohun Olódùmarè ọba nínú àánú rẹ̀ ló fohùn wa ṣàṣẹ ló jẹ́ kétó ọ̀hún kó wáyé lónìí àdúpẹ́ àdúpẹ́ ìpẹ́ òkun mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ayé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí nílé ẹ mo gbà ládùúrà wípé àlàáfíà ara yín kò ní di fíafíà bàbá wa rẹni tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn lọ́wọ́lọ́wọ́ tó ń wo ètò yìí báyìí mo gbà ládùúrà wípé ohunkóhun tó lè jẹ́ àìsàn nínú omi ara àti nínú ẹ̀jẹ̀ nínú iṣan nínú egungun ni ọlọ́run á mú àìsàn ọ̀hún á mú kúrò ńbẹ̀ torí wípé àlejò ni kò ń ṣe ilé rẹ̀ àmọ́ fún gbogbo ẹni tó wà lálàáfíà tó sì ń wò mí bí mo ti máa ń sọ fún yín lọ́sẹ̀ọ̀sẹ̀ wípé ẹ jẹ́ a máa pa gbogbo àwọn òfin ìmọ́tótó ká mọ̀ ọ̀pá mọ́ torí wípé kò ṣeé ṣe ká máa gbàdúrà sọ́lọ́run ká máa rawọ́ ẹ̀bẹ̀ wípé kí àìsàn àti àrùn kó má fi lè wa ṣe bùgbé àmọ́ káwa fúnra wa kó wá jẹ́ wípé ìwà ọ̀bùn ṣọ̀ṣọ̀ báyìí ni ká wáyàn láàyò ẹni bá ń rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run kó mú ìwà ìmọ́tótó kó mu lọ́kùnkúndùn kó bá a ṣọ̀rẹ́ oúnjẹ yín ẹ mọ́ sílẹ̀ fún eṣinṣin ṣé ẹ mọ àìsàn tó tún kùntà ní ìṣèyí tó ń pè ní lassa fever ṣé mọ̀ wípé nípa pé à ń ṣí oúnjẹ wálẹ̀ èkúté ọlọ́múbọ̀gbọ̀rọ̀ ó ń wọnú rẹ̀ nǹkan tó ń fa kí àwọn àìsàn yìí kó máa wáyé nì ẹ dákun bẹ́ẹ̀ bá ti ń gbàdúrà wípé kí Ọlọ́run má mú àìsàn wọnú àgọ́ ara yín ẹ máa pa òfin ìmọ́tótó mọ́ gbogbo ohun tó bá yẹ kẹ́ ẹ pamọ́ fínífíní ẹ jọ̀ọ́ ẹ rí dájú wípé ẹ ń pa àwọn ọmọ. èyí náà ni mo fi ń kí yín káàbọ̀ sórí ìlera lọ́rọ̀ dórérérèdò ẹ ti mọ̀ wípé ètò yìí ló mú àlàáfíà àti ìlera ara yín lọ́kùnkúndùn lórí ètò yìí náà láti máa ń sọ ọ̀rọ̀ nípa àwọn àkòrí pàtàkì tó ní ṣe pẹ̀lú àgọ́ ara àti ìlera wa a máa ń pe àwọn tó nímọ̀ nínú ètò ìlera wa láti wá là wá lóye lórí àwọn àkòrí pàtàkì tá a bá ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lé lórí lọ́sẹ̀ọ̀sẹ̀ bẹ́ẹ̀ náà ni a tún máa ń mú abala ìròyìn lẹ́ka ètò ìlera wa ó ṣe pàtàkì ó ṣe kókó ká mọ ohun tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka ètò ìlera ara wa yàtọ̀ sí yẹn a tún ní abala tá à ń pè ní nutrition segment ìyẹn abala níbi tá a ti máa ń sọ̀rọ̀ lórí èso kọ̀ọ̀kan lọ́sẹ̀ọ̀sẹ̀ ó ṣe pàtàkì ó ṣe kókó ká mọ àwọn èso tá à ń jẹ nígbà tá a bá mọ àwọn àǹfààní àti àwọn nǹkan tó lóyìnbó ń pè ní side effect ìyẹn àwọn ìpalára àjẹjù wọn bàbá mọ̀ nígbà náà la máa lè mọ ohun tó yẹ ká mọ̀ ṣe ẹ wo ẹ̀yin ara alẹ́ ẹmú ìjókòó ti ọmọ ẹmú ti àlàáfíà ẹmú ti àìkú baálẹ̀ ọ̀rọ̀ kẹ ẹ bá mi wo ètò tòní ìlera lọ́rọ̀ ní báyìí ẹ jẹ́ ká wọ inú abala ìròyìn ní ẹ̀ka ètò ìlera wa nígbà tá a máa fi padà dé èmi àti àlejò mi àmọ́ ọjọ́ fọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ lórí àkòrí pàtàkì tá a fẹ́ bá yín sọ lénìí ẹ kú ìkàlẹ̀.